الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين أشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله kakira ẹni tá a bá pàdé ara ẹni pàápàá jùlọ kíkí ara ẹ̀sìn wa ni ara ẹ̀kọ́ tó lọ́n fi kọ́ wa ni eléyìí tí ó sì yẹ kọjá pa afiraare àkàkún ọlọ́yẹ̀dá nínú súrọ̀tù nìsá nínú àyà kẹrìndínní àádọ́rùn oníwà idha hayyitum bitahiyyatin fahayu bi ahsana minha aw rudduha. sọba kéé ní kíkí kan eléyìí tọrọ ẹwà jùlọ ní kẹ́ ẹ fi dáhùn àbí ó kéré jù òdi wọn tí wọn fi kéyìn ẹ gbọ́dọ̀ dáhùn rẹ̀ èyí mú wa mọ̀ yìí pé mùsùlùmí sí mùsùlùmí nígbà tá a bá pàdé ara wa sí sálámà láàmà sálámà síra wa káwá dá sálámà padà sẹ́ni tó sálámà sí wa ara ojúṣe mùsùlùmí ni lórí mùsùlùmí tá a gbọdọ̀ fi ráre nínú àdéhùn anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tí Imam Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ oní haqqul muslim ala muslim sitt mẹ́fà ni wà mùsùlùmí lórí mùsùlùmí nínú rẹ̀ oní idha laqitahu fasallim alayhi tó bá pàdé rẹ̀ tó bá pàdé rẹ̀ sálámà sí ìwà mùsùlùmí lórí mùsùlùmí nù ìwà ẹni tó sálámà ọ ọ̀nà ni pé kí wọn náà kó dáhùn sálámà àti pé ká dáhùn sálámà ọ̀ràn yẹn lòún ní ìgbà tí ká kọ́kọ́ sálámà sí yàn òun jẹ́ àṣẹ tí kìí ọ̀ràn yàn báwo la ṣe ní ma sálámà síra wa nígbà tó ṣe é pé sísálámà síra ni sábàbí kan ni nínú sábàbí tí máa gbéyàn wà lìjẹ̀nà. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó tún sọ nínú hadithi mi eléyìí tí Imam Muslim tó gbé jáde onílẹ̀ kọlu jannata hatta tu'minu wala tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in. إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم ولا نوى الجنة ساتك تقبل وبقى ẹ ò sì ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ dájú kẹ́ tó di pẹ́ nífẹ̀ẹ́ ara yín ara sálámà eléyìí táwọn mùsùlùmí máa fi kíra wọn náà ìkíra ẹni ìsàdúrà fúnra ẹni kí ọlà yóò bọ látọ̀dọ̀ Ọlọ́run ọlà kúrò nínú gbogbo aburú ọlà kúrò nínú gbogbo àìdá nínú ẹ̀sìn rẹ àti nínú ẹ̀mí rẹ torí ẹtí mùsùlùmí bá sọ fún ọ pé sẹlẹmù aleikum ó ti kí ọ. ó ti pọ́n ọ lé ó ti bẹ lọ́n fún ọ kọ́lọ̀ ní ọ̀sẹ̀ mi ayọ̀ kò sí sáàmà míì kò sí ìkíra ẹni míì tó lè dípò sálámà ìtẹ́sí ìsìláàmù mú wa gbogbo bó tilẹ̀ wù káwọn èèyàn kan àwọn ẹ̀yà kan àwọn ará kan àwọn elédè kan kó wọn mọ bí àṣà wọn lárugẹ tó níbi kíkíra ẹni kò sí ìkíra ẹni tó lè ní ẹgbẹ́ sítálámà eléyìí tẹ́sí ìsìláàmù tó mú wa. wàyí o àwọn ẹ̀kọ́ wà nínú ẹ̀sìn islam eléyìí tó de sítálámà tó yẹ ká dé. alákọ̀ọ́kọ́ onáni pé gbogbo ìgbà tá a bá pàdé àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn islam ohun yòówù abájẹ́ ń wá wọn fún tẹ́lẹ̀ ohun yòówù kó bá wọn sọ as-salamu qabla al-kalam sísálámù lọ́gbọ́dọ̀ síwájú nǹkan tó a fẹ́ bá wọn sọ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ẹnikẹ́ni tó pàdé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kọ́sà kíyèsí pé sálámù lọ́gbọ́dọ̀ kọ́kọ́ síwájú gbogbo nǹkan tó ẹ̀ bá sọ ẹ lọ́nà ni ẹ níbi iṣẹ́ ni ilé ìtajà lẹ́sìn pàdé ni. kébékébé lẹ́ẹ̀bá ti pàdé asalaamu qabla al ilé jẹ́ òfin ọlọ́run kí ẹ bó ṣe wá nínú àdéhùn eléyìí tó gúnrégé látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wíkẹ́ asalaamu qabla al-kalaam ẹni tó tọ́ka sí wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. nígbà tí wọn bá wá yọ sáwọn èèyàn tó rálá mọ́. táwọn náà bá kọ̀ láti tẹ́tí gbọ́n tó sọ má bínú nítorí pé ìwọ lọ kọ́kọ́ ṣàìdá táwọn náà fi ṣe sí ọ kó o ṣe pé wọ́n ṣe sí ọ. nínú ẹ̀kọ́ òun náà ní kékeré àwọn ata kéré lọ́dún rí kájọ́pọ̀ àlàfọ́fọ́ sálámà sí àgbàlagbà ẹni tó kéré lọ́dún rí kọ́kọ́kọ́ sálámà sí àgbàlagbà tẹni tó wà lórí nǹkan ọ̀gùn kó sálámà tẹni tẹ́rin sẹ̀ kẹ́ni tí ó rinṣẹ́ kó sálámà sẹ́ni tó wà lórí ìjókòó. kẹ́ni tí wọ́n nílò ìgbà ọ̀rọ̀ lọ́sọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. ó ní àgbà lọ́sọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam pé yusallimu as-saghiru ala al-kabir wal-marru ala al-qa'id wal-qalilu ala al-kathir. kọ́mọdé kọ́kọ́ sálámà sàgbàlagbà kẹ́ni tí ó rinṣẹ́ kọ́kọ́ sálámà sẹ́ni tó jókòó báwọn ẹni tí wọn pọ̀ lóka wọn kọ́kọ́ sálámà sẹ́ni tó pọ̀ jù wọn lọ alimami Bukhari ló gbé jáde nínú ẹ̀kọ́ wọn náà sẹni kéde mùsùlùmí bá sálábà pàdé ẹni tí kìí ṣe mùsùlùmí bí àwọn Yahudi àbí àwọn Nasara ọ̀gbọ́n kọ́kọ́ sálámà sí wọn o ọ̀gbọ́n kọ́kọ́ sálámà sí wọn nítorí pé sísálámà yìí kíkì táwọn mùsùlùmí ni kò sí fáwọn míì yàtọ̀ sáwọn mùsùlùmí àwọn ọkọ̀ ẹni tí èsè mùsùlùmí lọ́nà ọ̀gbọ́n ọkọ̀ sálámàsì ọba ẹsẹ̀ nkiri ayé káàrọ̀ káàsán ọba ẹsẹ̀ nù rẹ ló ti kọ́kọ́ jáde pé káàsán àbí káàrọ̀ fáwọn káfìrí tí èsè mùsùlùmí ọ̀sẹ̀ náà ọmọdéwà ọkọ̀ assalamu alaykum a'udhu billahi minash shaitani rajim mùsùlùmí àwọ̀rọ̀ kọ́kọ́ sálámà sáwọn tí èsè mùsùlùmí tó bá dé wàá gbọ́ ọlọ́run pé wa alaykum kí ẹ bó ti wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ lọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala Nabi sallallahu alayhi wa sallam sọ pé la tabda'u al-yahuda wala an-nasara bis-salam ẹ wọ́n jáde ọkọ̀ mọ́ sálámà sí yahudi àfi nasara فإذا لقيتم أحدهم في الطريق فاضطروه إلى أضيقه tẹ́fẹ́ pàdé ọ̀kan nínú wọn lọ́nà ẹtú láti rẹ̀ gba ibi tó fún yìí ẹtú láti rẹ̀ gba ibi tó fọ́jù bẹ́ẹ̀ nàbì sallallahu alayhi wa sallam sọ nítorí pé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin tọ́lá àwọn ọba ìkànnì àgbéga àti tànàbì rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo àyìnbá Muslim àwọn ni wọ́n fi àgbà wá ìwà nínú àpapọ̀ tó dé olóòníkè wọ́n ni ká nyẹ mùsùlùmí lódì tayọ mẹ́ta gbogbo bó tilẹ̀ wù kí àwọ̀ tó gbogbo bó tilẹ̀ wù kí nǹkan ọbẹ̀ dàrú tó láàrin mùsùlùmí sí mùsùlùmí kọ̀tọ́ kọ̀bámu káyọ̀ ara lódì tayọ ọjọ́ mẹ́ta. Abu Ayyub al-Ansari radiyallahu anhu gba ẹgbà wọn wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam. anábì ni la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalath. kọ̀tọ́ sí mùsùlùmí. kọ́nyà mùsùlùmí ọmọ ya rẹ̀ ló ti ta ọjọ́ mẹ́ta yaltaqiyan fayasuddu hada wa yasuddu hada wa khayruhuma alladhi yabda'u bislam rawahu al-bukhari. tí a máa jẹ pé ń gbàdá ìtẹ̀yìn ara yín lódì ẹ̀yin méjèèjì ó ní pàdé ara yín eléyìí ọkọ̀ pàpọ̀ eléyìí náà ẹ̀kẹ́ anábìyẹn ẹni tó lọ́ọ́ lójú nínú àwọn ẹni ara wọn lódì ó lẹ́ẹ̀dọ́kọ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ kí la fẹ́ gbà nù ká máa yẹra wa lódì kí la fẹ́ gbà nù tó bá gbà máa ṣe wa ní kótó wa mọ̀nà ká sì sọkọ tán àmọ́ yẹra wa lódì eléyìí ọmọ ká ara dọ̀tá eléyìí ọmọ kọ́ni kálukú kọ́ lépa ó bùkátà láti máa yan àwọn ọmọ rẹ àrẹ lódì ó sì bùkátà láti mú wọn lọ́tà nínú ẹ̀kọ́ olóòní pé tí mùsùlùmí kan tó bá jẹ́ ọ̀daràn àmùtí amugbó amúdìgá alágbèrè ńzìlá onítẹ́tẹ́ tayòtayò. Tayo, tayo abẹ́ni tó sọ pé òun lè ní gbogbo èèyàn ti dáàmà tó Islam sọ pé tí àwọn ọ̀dọ́ ọbẹ̀ bá sálámà sí ọmọ dáhùn gbogbo àwọn tó hu ìwà ìwà ìwà tọ́takùtọ̀ lọ́n tọ́takù ẹ̀sìn rẹ̀ wọ́n bá sálámà sí ọ̀gbọ́dọ̀ dáhùn nígbà tí jẹ́ ìbáwí fún wa ìhánilétí fún wa pé ẹkú ń jẹ́sẹ̀. ẹkọ́ ndị wa ìwà burúkú ẹjẹ́ wọn bẹ bẹ̀ kẹjẹ́ mùsùlùmí gidi. gẹ́gẹ́ látọ̀dọ̀ abdullahi ọmọ káàb ó ní mo gbọ́ tí káàb ibn malik ti ń sọ ní ìgbà tí dúró kọ́kọ́ kópa nínú ogun tabuk ìgbà tí àwọn méjì tó pẹ̀lú rẹ̀ wọ́n jẹ́ mẹ́ta wọ́n kọ̀ láti kópa nínú ogun tàbùkù láìsí ìdíwọ́ pàtàkì kan ìbáyọ̀ adé sí wọn látọ̀dọ̀ náà àtànẹ́bì rẹ̀ wípé gbogbo oníkálukú oníkálukú kó ń wè wọ́n sì kọ́ pa wọ́n sì kọ́ yà wọ́n lì ó ní pàtàkì sallallahu alaihi wasallam tó ní wàá gbọ́dọ̀ sọ̀rọ̀ máa. wọn bá nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ wọn ni wọn bá a sọ̀rọ̀ má àwa tá a láti lọ sógun yẹn màá wá bá nàbì sallallahu alaihi wasallam láàrin ìgbà yẹn fa usallimu alayhi màá sá nàbì a sọ̀rọ̀ má òun sì ti sálámà sá nàbì a sì mọ wọn wò pé táwọn ẹbí bá ti dáhùn sálámà ẹ má bàa sọ̀rọ̀ má ti dópin nù torí pé ànábì ti dáhùn sálámà kílẹ̀ yóò afẹ́ sọ pé ń wò màmá wa sọ ètò ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọn bá ní wa rahmatulahi wa barakatu màmá sọ ànábì màmá wa pé súnmi ètè rẹ àbí òmi ètè rẹ sọ dáhùn sálámà mi sí ọ̀dà rẹ subhanallah. títí tó fi pé àádọ́ta ọjọ́ nínú wọn fi yàn wá lódì ẹ̀yin rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ akéde kọ́nà ti gba tútù bá wọn lẹ́yìn sọ̀látùl fajr Al-Imam Al-Bukhari ọlọ́gbẹ́jáde torí ẹ̀ sábà bá wọn ẹnìkan náà sáwọn náà ń takùtọ̀ lọ jẹjẹrẹ pé wọ́n yìí tẹ̀lé òfin rẹ̀ wọ́n fẹ́ràn káwọn máa pagbọn lọ́wọ́ bá yá ara ń yàn wọn lódì tọ́ba ń pẹ́ ọmọ sí ẹ̀gbọ́dọ̀ bí a ti ṣe mọ̀ lọ́mùtì ẹni tí a mọ̀ lólè ẹ mọ̀ ní fẹ́wọ́fẹ́wọ́ gbòòrí ẹ mọ̀ lọ́sìn náà ẹ mọ̀ ń pa pàṣẹ sẹlẹ̀mù ẹni tẹ́bí gbà tẹ́ gbọ́ pé yẹn ń sọ. sínú gbèsè rẹ̀ ń jọ gbèǹde kò amẹ́rìndájú pọ̀ dara lẹ́ni náà o tọ́ba wa sára mà sí ẹ má máa dáhùn ní ìdáhùn tó burú tó le ẹ má máa dáhùn ní ìdáhùn tó burú tó le gẹ́gẹ́ bí Àìṣà ti ṣe dáhùn pátá àwọn Yahudi wá sílẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọlá sáwọn aleikum pé ikú kọ́ tiẹ̀ tiẹ̀ ìparun kọ́ tiẹ̀ tiwa ànábì ànábì ti dáhùn lọ́wọ́ ó ní wa aleikum kọ́má jẹ́ sí iná ṣùgbọ́n àìṣà àwọn sọ pé wa alaykum salaam wa la'anakum Allah ikú ọ̀jẹ̀ ni ọlọ́run ti làánà yín ẹlẹ́mi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ èébì rí ló fi tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ta sọ ni ẹgbọ́gbọ́n ṣépè ni ṣé kíkí ọ̀rọ̀ ẹlẹ́yà kíyàn ẹlẹ́mi ní sọ̀gbọ́n fẹ́mi ẹ̀ṣẹ̀ dáhùn ni.

ṣe ń ṣèpẹ̀sẹ̀ àbáǹtọ̀ òfin ọlọ́run ọba ni pé tọ́ba kí wọn gbà náà gbọ́dọ̀ dáhùn ẹni tí ń yàgbẹ́ lọ́wọ́ ẹni tí ń tọ̀ lọ́wọ́ gbọ́dọ̀ dáhùn. torí Ibn Umar radiyallahu anhu wọ́n lè gbẹ́sẹ̀ alámọ̀sá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tánàbí ń tọ̀ falam yarudda alayhi anábì ọ̀dà lóhùn. Muslim ọlọ́gbẹ̀gbà wáyé wa. kòsìkú wípé téèyàn bá wà ń kó pé bá jánábà ń bẹ lára rẹ̀ kò sí nínú mára tó fi lè dárúkọ ọlọ́run kò sì tí ì wẹ̀ amẹ́nìkan sára màtí ọ kò sí tó burúkú ṣe tẹ̀yẹ̀ mọ̀ kò fi lè láǹfààní àti dáhùn sí sálámà tán sálámà sí ọ. torí ẹgbàá tó wọn lọ́tọ̀dọ̀ Abu Juhayy ibn al-Harith al-ansari ọlọ́run mi sọ̀rọ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀nbọ̀ láti fi sí kàzá jamal wa falaqiyahu rajulun fasallama alayhi ẹgbẹ́ wọn pàdé rẹ̀ lọ́nà ó sì sálámà sí falam yarudda alayhi nabi sallallahu alayhi wa sallam anabi ọ̀dọ́ alóhùn hatta aqbala al-jidar títí dára mi fi tójú kọ ògiri kan famasaha bi wajhihi wa yadayhi ọkọ̀ wọn rẹ̀ gbá ògiri wọn. ó sì fi bọ́jú ó sì fi bọ́ ọwọ́ rẹ̀ méjèèjì dọ́rùn ọwọ́ ó sì tẹ̀yẹ́ mù mọ̀rọ̀ ẹ̀yin rẹ̀ dáhùn alimami Bukhari ló gbé jáde tí wọn bá ń bẹ kó pé jáde bá ń bẹ ara rẹ̀ ó sì ti wẹ̀ torí ìdí tó ọmọ kò burú kó sì tẹ̀yẹ́ mù kó fi dáhùn ẹni tó bá èèyàn jókòó létí ọ̀nà àwọn sọ wọn lọ sọ pé à á jókòó bẹ́ẹ̀ o tọ́lá ìrìn àyè jókòó wa ni a sì ní dáhà máa ṣe ń bẹ̀ ọ̀dà tẹ́ bá ti mọ̀ pé jókòó ń bẹ̀ ẹ pé ìwọ ọ̀nà kọ́nà kí ni ìwọ ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn tó pè ní ìwọ ọ̀nà oníwọ̀rọ̀ dùn sẹ́lẹ̀m kẹ́ máa dáhùn sáàmà ẹnikẹ́ni tó bá kí ń kẹ́ sálámà sí. Al-Imam ló gbà wá. Islam ó fi yé wa ike sásálámà sẹ́ni tá a mọ̀ abẹ́ni tá a mọ̀ tábàtà ti mọ̀ pé mùsùlùmí ni. ó wá nínú ẹ̀dọ́ ọ̀rọ̀ ti Abdullahi ibn Amr ibn al-As radiyallahu anhuma wọ́n lárakùnrin kan bí anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè pé ayyul islam khayr islam wo ló lóore النبي دعوة تطعم الطعام وتقرأ السلام على من عرفته ومن لم تعرف رواه البخاري أما بنيا oúnjẹ ọmọ fi bọ́yìn ó sì máa sálámà sẹ́ni tó ọmọ àtẹni tó ọmọ eléyìí ní Islam tó dáa jù eléyìí tó túmọ̀ sí pé mùsùlùmí gidi tí Islam rẹ̀ dáa jù yóò ma bọ́ aláìní yóò sì ma sálámà sẹ́nitọ́ mà àtẹnitọ́ mà lópin ìgbà tó bá ti mọ̀ wọ́n ní mùsùlùmí. nínú ẹ̀kọ́ eléyìí tó tún wá pẹ̀lú kásálámà olóòní ká bara wa lọ́wọ́ kọ́tàjẹ́ olùmọ̀bí ahmed radiyallahu anhu léèrè pé akanat fi ashabi an-nabi sallallahu wa sallam. qala na'am ó lè jẹ́ kábàárà ẹni lọ́wọ́ bàbá pàdé tí wọ́n ń bẹ nínú ti àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní Anas dáhùn pé bẹ́ẹ̀ ni àwọn sàhábà máa bára wọn lọ́wọ́ àṣírí àwọn àhàdí tó fi hàn wá yí pé ń bẹ kí mùsùlùmí ó mùsùlùmí lọ́wọ́ ní ṣùgbọ́n ẹ̀kọ́ pọ̀ tó de kábàárà ẹni lọ́wọ́ àwọn ètò ẹ̀kọ́ yẹn pa àmà a sì dé àkíyèsí alákọ̀ọ́kọ́ olóyìn kájẹ́ ni tí ò ní díjú má bárí tí ò ní kájú kan mú nígbà tá a máa ń sálámà sani tá a ń sálámà sí bàtà máa ń sálámà sani tá a ń sálámà sí a gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé yóò di jùmọ̀ gbárí títí lẹ́yìn tájú ká ká máa rẹ́rìn músẹ́ nígbà tá a máa ń sálámà sí ẹni tá a ń sálámà sí. nítorí Ànábì sallallahu alayhi wa sallam oní la tahqiranna min al-ma'ruf shay'an walau an talqa akhaka bi wajhin taliq. má fojú di nǹkan kan nínú dára ṣíṣe o bọ́ kó ṣe pé dáadáa yín. kojú kọ́ pàdé ọmọ ya rẹ lọ pẹ̀lú ìtújú ká lọ ẹni tó ń bà lọ́wọ́ ó yẹ ká tújú ká di ká pàdé rẹ pẹ̀lú rẹ́rìn músẹ́ wọ́n mọ̀ sí pé gbárí làwọn ń bà lọ́wọ́ kí ètùmọ̀ rẹ̀ nínú ẹ̀kọ́ tó ká ẹni lọ́wọ́ òun ní pé tẹ́ ẹ bá yín lọ́wọ́ ẹ ya ọwọ́ yín ẹ wọ́n ní dáná ibi sallallahu alaihi wasallam tó bá báyàn lọ́wọ́ ya ọwọ́ rẹ̀ kẹ́ni tó bá tó ya ọwọ́ rẹ̀. nínú ẹ̀kọ́ tó tètè ó náà ní pé àwọn èèyàn dàgbà jura wọn lọ lọ́jọ́ yìí wọ́n ti dàgbà jura wọn lọ lọ́gbọ́n bòmíì náà nítorí yẹ ó náà ní kọ́ mọ̀ máa jẹ́ pé kọjá wá gbàlagbà lọ́kọ́ náwó sọmọdé lọ́mọdé náà fi gbà á. wàyí o Islam kọgbà kéèyàn bá ọmọ làkejì lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ẹ̀mí aburúkú pẹ̀lú ẹ̀mí kéèyàn fẹ́ sẹlẹ̀tì ẹlòmíràn bá ọmọ làkejì lọ́wọ́ pẹ̀lú ògùn nítorí pé ọfẹ́ bá tiẹ̀ jẹ́ yẹ́n bó ti wọ́pọ̀ láwùjọ àwọn èèyàn dúdú. torí ẹ̀ ìlú ṣe jẹ́ ẹni tí ń ó ti lérí lẹ́ka sí ọ ó ti tàka sí ọ kórì nítorí wọn gbọ́ wọ́bọ̀ ẹ kí wọn lọ́ọ́ ra rẹ ró má kan bákan náà ẹni ni nítorí pé má bàa Islam kò nígbàgbọ́ nínú gbogbo ránù ìrégbè rádaràda táwọn èèyàn kó ká ìdọ̀tí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó dínà sí ẹni kó lè bá àdá síná eléyìí pàtàkì púpọ̀ yóò eléyìí tó gbayé kan yìí kọlọ́ńdà kọ́kọ́ sànù wa àgbọ̀dọ̀ sọ̀rọ̀ alẹ́ ó léwu púpọ̀ lánàá lánàá ìní olórí Germany tí ń ṣèjọba lé wọn lórí ọlọ́run bá wọn kí àjàkálẹ̀ àrùn yìí báyìí kọ́mọ̀jẹ̀ pé yóò mú tó ìdá ọgọ́ta nínú ọgọ́rùn-ún ọmọ orílẹ̀-èdè òun ní Germany torí pé wọn ò sí mọ ogun rẹ̀ gbogbo náà sì ń lò láti dáàbò bo àwọn aráyè kù tí ò tí ì mú kò tó nǹkan má bí ìbọ̀wọ́ bí ìbójúbomú bí n táà fi ń fọwọ́ ó ní kò tó nǹkan má ẹ̀rú ń bá wọn kọ́mẹ́jọ pé yóò mú tó ìdá ọgọ́ta nínú àwọn ọmọ orílẹ̀-èdè òun tọ̀bá àwọn ẹni tí wọ́n lọ wájú nípa àmọ̀ ẹ̀rọ táwọn máa ń pariwo báyìí pé wọ́n là wá tá a lọ ẹ̀yìn kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa torí ẹ̀ àrùn asọ́ra fún ẹni lọ́wọ́ ẹgbẹ́ bá ń bọ̀ lọ́wọ́ tí ń náwó bọ̀ kọ́ ah, aleykum salam aleykum salam tó bá fẹ́ bínú kó bínú tó kó ìsìlámù kọ́ wa pé ká sọ̀ra. ọkọ àpèkà a àti pé àrùn yẹn le gan eŋti gbogbo yẹn máa fọwọ́ kàn tẹ́ni tó mú bá fọwọ́ kàn tẹ́ni tí àbá fọwọ́ kàn wọ́n ni ọràn kó le gan kátó wá ibi tó dé ìtàn gidigidi lọ́wọ́ rẹ̀ kàn kọ́lọ́ sànù wa tọ́ni fáírọ́ọ̀sì yẹn lè wà lọ́wọ́ kálára náà ọmọ ti fura pé nǹkan bẹ̀ ibi tí wọ́n bá ti gbọ́ ọkùnrin ọkàn gbé fún ọ ni pẹ̀kí bá ti rí de pẹ̀kí kọ́ lọ́ọ́ sànù wa torí ẹ̀ ní báyìí oníkàlùkù ọ̀rọ̀ adé àǹbá wọn kù díẹ̀ nínú àwọn adájọ́ eléyìí tó de kábàárọ̀ olóyìn pé Islam kò gbà kọkùnrin ọmọ abobìnrin lọ́wọ́ pé kíni kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣe ìyá rẹ̀ kìí ṣe àbúrò rẹ̀ kìí ṣe àǹtí rẹ̀ kìí ṣe ọmọ rẹ̀. obìnrin tó yẹ kó o sọ o lè níyàwó ni kí ló ń ba lọ́wọ́ sí oní ah, ọ̀làjú lọ́gbà bẹ́ẹ̀ kò ní da afọ́làjú náà nítorí pé pé lọ́làjú olùkó ní jẹ́bẹ̀ nítorí pé lábẹ́ òfin ọlọ́ Islam ọgbà kan ẹni tí ìyàwó yẹn kí ló fẹ́ fọwọ́ kàn fún kí ló fẹ́ fọwọ́ kàn fún torí ó sọ nínú hadith ó ní inni la usafihu nisa èmi bobìnrin lọ́wọ́ èmi bobìnrin anabi wa nù alayhi wa sallam tí wa lára wa ni ó ti gbẹ nítorí pé tí ọba bá ó kúkú lọ lórí ògùn títí dé egun òdì rẹ dukọ ajẹ pọ bobìnrin olóbìnrin lọ́wọ́ lọ ṣé ilé ọkọjá àgbè àkóbátọ fà fúnra rẹ̀ ẹ sì rí oníyé gba àwọn obìnrin lọ́wọ́ títí tó fi tí ó ń zìnà díẹ̀ tí ẹ náà yìí wọn bẹ̀rẹ̀ sí ní wo pé à àbí báwo járíra járíra ní nǹkan burúkú ọba ṣẹlẹ̀ oníyé gba gbogbo obìnrin lọ́wọ́ títí tí ìyàwó tí òfin ní jámà kankan lójú rẹ̀ máa torí pé ọba ọwọ́ mi ó rí kó ṣe bomubomu débi pé sọ ọmọ pé sí àwọn ọ̀sìn lélẹ́yìí àbí nǹkan mi ńgbà tí ọwọ́ ìyàwó tiẹ̀ sì lé bíi pákó lọ́mọ àwọn ọkọ̀ ṣàtìlé lórí ìyàwó tí wọ́n fẹ́ àti ṣe báwo ìgbà tó òṣàgbéjẹ́ mọ́wọ́ kọ́ ọpọlọ síbi tọ́wọ́ gbé ló fi lọ́ fọwọ́ gbé jombo torí ẹ̀ àwọn obìnrin aláṣejù náà àwọn ẹni tí wọn máa hu apá àwọn lajú tí wọn lajú kankan lẹ́gbàá ló kọ́kọ́ máa náwó sọ́kùnrin àwọn òdùbílẹ̀ eléyìí sínú ká ẹ lajú ẹ lóko bàjẹ́ kí lọ́ọ́ fẹ́ gbà ń bẹ̀ kí lọ́ọ́ fẹ́ gbà ń bọ̀kùnrin lọ́wọ́ ṣebí wọn náà lọ́sàn-án náà títí títí títí títí náà fi ṣẹlẹ̀ sí ọ ìgbà títí náà bá ṣẹlẹ̀ sí ọ tọ́lọ̀ mú ọ tọ́lọ̀ ní kó doyún ṣùgbọ́n ọ̀rọ̀ náà máa wò díẹ̀ bí adìẹ omi báwo ọ̀rọ̀ máa nà bí ẹni tí ó kú ó gbàgbé gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé tó ṣe tó fi wá di pé ń tọ́ sí ọ́ sí ọ́ rubbish. èyí ṣe ń mọ̀ wọ́n ara rẹ̀ zina máa ṣe nǹkan rí ni. ìṣòro ń sọ láti gbogbo òfin kò sẹ́ni ṣe torí gbogbo àwọn eléyìí mẹ́ẹ̀lì zinani wọ́n padà gbé ọlọ́ọ̀dí kò ṣe zinana ni torí ẹni tí ń bọ obìnrin olóbìnrin lọ tí ń bá gbogbo obìnrin lọ tí ń bá gbogbo obìnrin lọ kò ní tì lọ́wọ́ láti fọwọ́ gbá wọn dì àwọn náà sì ní fọkàjẹ́ kékeré pẹ́ńpẹ́ ọ̀sán wẹ̀ àwọn ọ̀sán tọba ti kú tọba ti dẹ́kun ọjà jẹ ló wọ́n kí ni wọ́n ń jẹ láì jẹ búrẹ́dì lọ́rùn. àwọn àǹtọ̀ bá ti jẹ́ lájẹ yó kalam fọ́ọ̀dì akramakumullah ìsìláàmù ọ̀farama ọkùnrin ń lọ́wọ́ kọ̀tọ́kọ̀tànà torí ẹ̀ ọ̀rẹ́ kọ́nà kan orílẹ̀ lọ́wọ́ pápá jùlọ nílùú Sudan àwọn ọkùnrin wọn máa bobìnrin wọn ni àwọn ọ̀gbádùn ní ibi tá rẹ̀ tí wọ́n wà nù ibi rẹ̀ tí wọ́n wà nù ọba Lárúbáwá ọkùnrin wọn máa lọ́wọ́ obìnrin wọn máa gbogbo olórí títì kò túmọ̀ sí pé ànábì ló àti bẹ́ẹ̀ ibi tó do tiwọn wà nù torí èèyàn ò lè sí láyé kó náà má níbi tó ti gbòdo. torí akramakumullah nínú àwọn nǹkan tó tún jẹ́kọ̀ọ́ eléyìí tó àmọ́ ká bára ẹni lọ́wọ́ ó náà ní pé ẹ gbọ́dọ̀ fi ẹni lọ́wọ́ sẹ́yìn bá sálámà nínú èèyàn ní wọn ò ní bara wọn lọ́wọ́ wọ́n pàdé ń bẹ àlùwàlá wọn ò ní bara wọn lọ́wọ́ wọ́n pàdé kó tó ṣe sọ̀lẹ́ wọn ò ní bara wọn lọ́wọ́ tílẹ̀ bá bá ti sá assalamu alaykum rahmatullah assalamu alaykum rahmatullah táwọn náà ti sálámù àtà kálukọ́ bá tó máa bara wọn lọ́gbẹ́ ha ah, assalamu alaykum hajj assalamu alaykum hajj pé kíni adada alẹ́ náà tún lé nínú àwọn àgbàgbọ́ tí wọ́n ní sí kábàárẹ̀ ni lọ́lẹ́yìn sọ̀láàt olóòní pé wọ́n ní ọ̀rọ̀ bá ti bára àwọn lọwọ lẹ́yìn sí sálámà nù gbogbo ẹ̀ṣẹ̀ àwọn jì àwọn irọ́ lásán kò sí tọ́jọ́ bí. torí ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà ti sálámà ti ọkàn máa máa bò mí tó rí bí wọ́n ń aláàtì yẹn na náà ti kéde à ọ sọ pé kò ní so ẹ rí i pé yọ padà bọ́bá lè ọwọ́ padà ń wúwúwo kò tún ní dárú ẹ̀wò má lọ́la torí ẹ̀ kò sínú súnà ká fi bíba wọ́sẹ̀yìn sí sálámà súnà ẹ̀yin ju àwọn kọ̀mọ burúkú jẹ́ pẹ̀ ń bá àwọn ọmọdé lọ́wọ́ kò burúkú pẹ̀ ń bá àwọn lọ́wọ́ ọgbà yìí di ẹni tí ọjọ́ orí rẹ̀ tó yòrò bẹ́ẹ̀ ṣe dàgbà náà lẹ́wà yóò túbọ̀ bù yìí fún yín ẹ̀yin láti káwọn ọmọdé kún ọmọdé adé Islam nínú Islam àgbàlagbà lè bọ ọmọdé lọ́wọ́ yóò kí pọ̀ ẹni kọ́ pọ̀ gidigidi láwùjọ wa kí wọ́n ṣe pé kágbàlagbà ọmọ dúnkòkò ń gbogbogbò àmọ́mọdé kọ́ kí àwọn ọmọdé ọmọ pé àánú gbọ́dọ̀ wà látọ̀dọ̀ àgbàlagbà sẹ́ni tó kéré sí kò sí nǹkan kan kò fún yín kí wọ́n pé tẹ́lá ti fẹ́ pa ọmọdé lọ́wọ́ ẹ̀ ní kọjú sí yàrá ọwọ́ ní ọwọ́ ní ẹ̀ sì jáàmì tó máa fi bá wọn irọ́ lásán gbéraga ní ẹ̀gbádùn lábẹ́ òfin ọlọ́ọ̀ bá lọ́wọ́ kẹjọ kọjú síra asalaamu aleykum aleykum salaam ọmọ ó nífẹ̀ẹ́ yín kọjá sísọ yọ ah, ah, bàbá òun lọ láì sí ikú yín ọmọ yẹn ọmọ fẹ́ dáadáa fún yín báwo la tẹ́ ẹ bá kú ọmọ sọ rere ya wèrè sí pé kò kúnlẹ̀ fún mi ọ̀dọ̀ fún mi làyé ti pé ẹ bá ti lọ sí ọmọdé ẹ lọ sàgbàlá assalamu alaikum alaikum salam kó ọmọ bàbá sàlámù alaikum níbọ̀ yẹn ọtí àdúgbò wọn sọ pé bàbá àbákò ń bọ̀. ẹ bà wọn lọ́wọ́ kò sí nǹkan kù fún yóò bá máa tẹ́ra wọn jẹ bàjẹ́ tó bá ti rí àwọn kan lọ yóò mọ ọ pé ah, àgbàlagbà ẹ islam sọ yìí pé kọ́ ọ nítorí pé owó ń bẹ́ńbẹ́ kéésì kúnlẹ̀ kéésì dọ̀bálẹ̀ yẹ̀yẹ́ o tí ò rí bí kankan jókòó ju pé àṣà àwọn ọ̀sẹ́bọ àwọn abọ́gbọ̀ pẹ́ ni lọ. eléyìí tí islam mú ẹjọ́ jọ lójú káwọn ẹlẹ́ mùsùlùmí o èyí tí islam ní ká ṣe ẹjọ́ ajẹ́ pé wọn gbárùkù tì táwọn bá fẹ́ bá nàbí wà lẹ́nà kọ́nà ẹlẹ́dàá kọ́mọ́sí ọlọ́mọaná akramakumullah islam fẹ́ kí ọmọ sí kùn sínú láàrin mùsùlùmí sí mùsùlùmí islam fẹ́ kí mùsùlùmí ọmọ jẹni tí ọmọ lépa ọmọ ẹ̀yà rẹ̀ pẹ̀lú àìdá ìdí nù ló fi jẹ́ pé tá a bá ti pàdé àsálámà gbogbo ẹjọ́ wà sí sálámà sí ọ̀wá àríjọ́kàn rẹ̀ balẹ̀ sí i òní ní ìkùnsínú burúkú kà sí i wà á kọ fẹ́ràn rẹ̀ wà á máa ronú kí ló lè ti ṣe láǹfààní gẹ́gẹ́ bó náà ṣe ronú kí ló náà lè ti ṣe láǹfààní gbogbo eléyìí kò símbòmí àfi nínú Islam ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kọ́ ràn lọ́wọ́ kọjá kún kọ́ máa ṣe dá wa dára wa kó tẹ́ ká lè máa tẹ̀ láwọn òfin rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe mú yọ́nú sí wa kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣe àwọn àyànjú wa ní àtẹ́wọ́gbà kọ́ máa ṣe kọ́ ti sí wa lọ́wọ́. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه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 òun náà lọ́ba tó lọ́lá òun lọ́ba tó nípò òun lọ́ba tó níjọba òun lọ́ba tó ṣe pé ìjọba rẹ̀ kò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin ìjọba rẹ̀ kì í gbó ìjọba rẹ̀ kì í tí òun náà lọ́ba láéláé òun lọ́ba àwọn ẹni ìṣáájú òun àwọn àtòní òun àwọn ẹni tí wọ́n ṣẹ́kù títí tí ọjọ́ ìpèndé àkìyàmọ́ òfìdé òun náà tiẹ̀ lọ́ba láéláéláéláé subahánàhù wa ta'ala ọlọ́wọ́ bá gan-an lọ́ba tó níjọba olóma ń fẹ́ ni tọ́ba fẹ́ ní ìjọba sí olóma ń gba ìjọba padà kúrò lọ́wọ́ ẹni tọ́ba wù olóma ń bẹ́ni tó àwù ga olóma ń rẹni tọ́ba fẹ́ sílẹ̀ qulillahumma malikal mulk. تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير الله ẹlẹ́dàá wa تبقى bá kọ لي مايا لا olórí mọ́yàn ولو kò تالي pẹ̀lú تالي ti kí làwọn àgbésẹ̀ tó ti gbé lébẹ̀rẹ̀ ayé rẹ̀ ọlọ́wọ́ padà mú débẹ̀ náà ni. ìtọ́nà ọba ọba kọ ipò olórí má gbogbo bó tilẹ̀ wù kó gbìyànjú tó gbogbo bó tilẹ̀ wù kí gbogbo ara yóò kí lẹ́yìn tó yóò kú tẹ̀tẹ̀ tí ọbẹ̀ débẹ̀ ìní ìjákulẹ̀ burúkú ọba débà tí ẹni tó bá wù tó bá wù ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ní ìmọ̀ àgbédépò ẹni tí ọba tó wù. kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tó lè gbé dépò eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tí ń bẹ nípò lónìí ipò yóò wa kò bá jẹ́ ipò wọ́n dìbò yán ni ní ìbò tí wọ́n máa dìbò àbí ipò wọ́n yàn síbẹ̀ ni lórúkọ pé òde àwọn bàbá rẹ̀ àbí ipò yóò wọ ilé jẹ́ kọ́ ọmọ ike gbogbo kòtò ọ̀hún bábà lásán nítorí pé. ẹnìkan ti ṣe bẹ̀rí tẹ́lẹ̀ ṣáájú kótó ti pé yí ó yí lọ́dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ náà tó sì wà kò ní máa bẹ lọ́dọ̀ rẹ láíláí títí di ìgbà tó lọ́wọ́ bá kọ pípẹ́ àsìkò tó náà ni ẹnìkan ò lè wà nípò títí láíláí nígbà tí èso náà wọ́n kàn máa tọ́ ni wọ́n máa pàǹtà tí ọba yìí pẹ́ lórí oyè ẹ̀mí rẹ. ìjọba bẹ́ẹ̀ rí nílẹ̀ yìí àti ìjọba bẹ́ẹ̀ rí lágbègbè yìí ṣùgbọ́n bàbá ẹgbẹ́ tọ́gbà ńkọ́ olóòpadà dìtà yóò di pé kò sí ń bìmà nítorí pé tó ń lọ ọba sọ yóò ní àyà ọba bá lòun lòun wà ìbá ṣe pé bàbá ńlá òun bá sẹ́kù láyè yẹn ìwà débẹ̀ wọn náà ọba ti débẹ̀ bọ́lá ọba ti máa pín pò nìyẹn yóò mú àwọn kan kó yóò fa àwọn kan síbẹ̀ yóò tún sọ àwọn eléyìí dà fún un yóò tún fa àwọn míì síbẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ìjọba ni wọ́n bá ń ṣe wàá rí i pé ìjọba tó ń ṣe nínú kájá ká gbára ló fi débẹ̀ ọ̀nà tó ṣe pé ẹni tó bá sọ pé kó kó ń ọ̀pàlẹ̀ wọn máa yan gbáyà ni lọ́nà tó ṣe pé wọn tún ní gbúrò rẹ̀ mọ́ ládùúgbò wọn gbúrò rẹ̀ mọ́ lù òun lè tara bẹ́ẹ̀ kọ́dẹni kẹpa sọgbẹ wọn nítorí nínú torí kọ sọ fún lórí ìjọba pé kó kú ọmọbẹ ò lè máa bẹ́ńbẹ̀ láéláé ẹni tó wá dé pé tí kúkúrú bá sọ fún pẹ́sì tó tẹ̀lé ti tó ẹ kú ọmọbẹ yóò mú wọn palẹ̀ rẹ̀ má títí tó bá sọ fún pẹ́sì tó tẹ̀lé ti tó tẹ̀lé ó ti tó ẹtì bẹ́ẹ̀ lọ sẹ́nu mi kẹ́tì ẹ̀tún sẹ́nu mi wò yóò ní kí wọ́n náà kú lẹ̀ ẹ̀rì kìtọ́ bá ti dọ́kan tó ti gbọ́ fẹ́ táwọn padà kó ń bẹ̀ lélẹ̀ níbo làwọn Saddam Hussein níbo làwọn wà lónìí níbo ni Hosni Mubarak níbo lòun wà lónìí Zainul Abidin Ibn Ali níbo lòun wà lónìí ayé Abdullahi Saleh níbo lòun wà lónìí Kwame Nkrumah níbo lòun wà lónìí bẹ́ẹ̀ náà ni tàbí wọ́wọ́ ní ilẹ̀ dàmẹ́ níbẹ̀ yẹn a rí i pé àwọn náà lóyún. eléyìí tó ṣe pọ̀ náà pẹ́pẹ́pẹ́pẹ́ mbẹ́ tó ṣe pé ẹ̀ ń tọ́ba bídà ẹ̀ ń tọ́ba bídà kó kà sọ̀rọ̀ rẹ̀ nù yàrá wọ́n wà palẹ̀ rẹ̀ na ni subhanallah tó bá ni ní táwọn bídì kan kú tí wọ́n dé ni wọ́n bá wà palẹ̀ rẹ̀ ìyẹn kọ́ra kú nínú bí káwọn náà máa ṣe lọ ó pa àwọn èèyàn lẹ́nu mọ́ lóríṣiríṣi lọ́nà ẹgbẹ́ ẹ jẹ́ ká kú sórí èyí ni ẹ má bá wa kọ́ bí Yakubu Gawal ńlọ lọ wà lónìí bí Babangida ńlọ lọ wà lónìí Allahu akbar eléyìí túmọ̀ sí pé qul Allahumma malikal mulk tu'til mulka man tasha' wa tanzi'ul mulka mimman tasha' wa tu'izzu man tasha' wa tudhillu man tasha' biyadika al-khayr. innaka ala kulli shay'in qadir ọlọ́run ọba ló níjọba. àwọn èèyàn dáná gbogbo pẹ̀lú ìjọba wà láyé gbogbo lọ́sẹ̀ sọ̀rọ̀ ọ̀nìyàn lọ́sọ̀ alábàṣẹ abàṣẹ wà á. gidi ni ọ torí ń tó ti sọ lórí ni tí o ti kùtì sí láyé káwọn ìpàdé pólísì tí kò sí. onye dúkokò márùn tẹ́tẹ́ tí bá ti ń bọ̀ wíwíwíwíwíwí ẹ̀rì tí gbogbo wa túlẹ̀ lónìí mọ́ ọ̀nà ọmọ túlẹ̀ pẹ̀lú ẹni tí ń túlẹ̀ ni torí ọlọ́wọ́ ọba lónìí ìjọba ẹni pọ̀ lónìí ẹ má yọ pọ̀rọ̀ o ẹ má tètè kò sí ronyìn o nítorí pé ọmọ ń dáyà yéèyàn lẹ́ńgbàmí ni wọ́n sì torí tiẹ̀ ni wọ́n gbé àwọn jẹ́ńdé ni wọ́n sọ wọ́n sínú tipa ike wọn ò rẹ tó ń náà padà dẹni tí wọ́n tún gbé tí tún sínú tipa kó tíjọba ń bẹ náà lọ. eléyìí sí arákùnrin tó ti ọba kánù lánàá wọn ò rẹ من مرتبة سبحان الله أبا كان محمد سانوسي كيجي onídàlùkù wọn máa wò ọba tani ọba alápàlẹ ọba tó nípò àwọn mẹ̀kúnnù tí máa sànù àwọn ọ̀sọ̀kọ̀ ọba tó láàánú mẹ̀kúnnù ọba tó fani mára àwọn onídàájọ́ tó wọ́n nímà wọ́n lóye ti ọba tó jẹ́ pé mímọ́ ọba tó níye ọba tó jẹ́ pé máa ní kó wọn dá sọ̀rọ̀ irú làákàyè irú òye tó ti dá sí ẹ máa wò pé á ah, ọkùnrin yẹn ọlọ́run bò lẹ́kùn. àwọn ẹni táwọn sì jẹ́ nípa àwọn máa ń tọ́jú ọ̀rọ̀ àwọn yẹn àti bàtà kò ti ṣe pọ̀ ń bẹ̀ tó ó lè pé láti dọ́jú òyìnbó lọ kó nàìjíríà ń bì àwọn ọba jẹ́ wọn yàn sípò tó jẹ́ pé ipò wọn jẹ̀kú rẹ̀ dín ni wọ́n kà fún kọ́bọ̀ wọ́n ní the royal standard of the day kó ló jókòó ń bẹ̀ wọ́n máa pé bàbá wa ó ẹlẹ́yẹlúwa ó kábíyèsí ó kó ló jókòó ń bẹ̀ kó máa fi lẹ̀kẹ̀ ewu tíjọba fẹ́ wọn fún nu pé àmọ́ ìjọba kan àmọ́ bà kan ó gbọ́ ìjọba lẹ́nu kò tí ì sí ti sànú sí rí bẹ́ẹ̀ làwọn ẹni tí àwọn ń wo àtakò tí ń tọ̀dọ̀ rẹ̀ wá làwọn náà ṣe ń wò àti bá àti bí ọmọ àti kọ̀ máa ṣe ọmọ àtọkọ̀ máa sọ ọyẹ ẹ̀kọ́ yẹ ìjọba tó wà ń kánú wọn làwọn gba yẹbẹyẹbẹ àwọn yọ kpọ̀nkpọ̀ subhanallahi alazim wọn yọ kpọ̀ wọn kpọ̀nkpọ̀ wọn yọ kpọ̀nkpọ̀ láì tiẹ̀ fi nǹkan kan pali wọn gbé kpọ̀ nínú ara ńlá wọn sọ pé ó yà ńlá wọn ní bàálù ni wọn fi gbé kó kánú wọn máa gbé lọ sí Àbújá láti Àbújá ni wọn gbé lọ síbòmíì. àti bí àpẹẹrẹ ní ìgbà tí wọ́n gbé sínú bàálù bàálù gbé lábújá tá látà àbújá wọ́n tàánú mọ́tò ó di ìlú kan ní Nasarawa state wọ́n kọ́kọ́ bí ó bí ẹ nílò àti bẹ́ẹ̀ wọ́n tún gbé ó tún di ìlú mi wọ́n pè ní àwé àwé tí wọ́n gbé lọ ní Nasarawa state yìí wọ́n lọ gbé ọkùnrin wọ́n gbé sínú ilé kan wọ́n nílé ńlọ́fẹ̀ẹ́ dáadùn nínú abúléko nínú aba wọn á kó àwọn ọlọ́pàá síbẹ̀ rẹ́gẹ́rẹ́ ẹ̀ ṣe bí wọ́n lọ mú lórí boko haram ni nínú gbó sambisa wàlà hawla wàlà quwwata illa billah ẹsẹ̀ wọn lọ́wọ́ ẹsẹ̀ má sọ̀bà má kò sí tó burú bẹ́ẹ̀ ẹjọ́ máa tóbi tó bá wù ṣé ń bẹ́ẹ̀ ni tó wà ń bẹ́ẹ̀ ní ìsìn tí ń bá dùn ni sọ́sọ́ wípé wọn ò bí yín dáadáa yọ mí ni àbẹ́wò ni mọ́sẹ̀jọba mọ́ òsì tún ní ráyé gbé ndị wọ́n ti máa ń lo òfin burúkú bá ẹni bá yẹ ní jẹ lónìí kọ́ wá sí ọ̀la nítorí pé èkú wà lọ́wọ́ lónìí kò sí ń tọ́lọ̀ wọn bó sọ wọn náà dà nítorí pé ẹni tó lónìí tẹni tí ń bọ̀ lọ́la ọlọ́wọ́ bá nìkan lọ́mà. kí ṣe òun náà ní kéèyàn wà lórí ipò lọ kó wà tí a máa ṣe dọjọ kú kí wọ́n burú náà kó sọ pé náà ọdún mẹ́ta ni wọ́n máa lò ọdún mẹ́rin ni wọ́n máa lò ọdún márùn-ún ni wọ́n máa lò oúnjẹ tí lọ mẹ́fà kí ló burú mẹ́ ẹ gbogbo kọ́ máa sọ kọ́ gbogbo ẹ tó lè rẹ bá pé gàtọ́ bá foyè kan lọ má jẹ má jẹ tó lè náà lọ àjẹ tí wọn kó lẹ́sẹ̀ ọwọ́ tó ń kó sọ́rùn tó orí nǹkan ṣẹlẹ̀ sẹ́nìkan báyìí nígbà bá lọ àwọn rọ̀ wọn náà lóye wọn lè gbé ọkú onítòsí àbá kó lọ sọyàn sẹ́dọ̀ state wọn lè gbé ọkú tòsí kó lọ sọ sábàkà létí níwọ̀n tó ti fi lẹ̀kẹ̀ tó ń fi kí tó ń fi kí ni àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ sọ ti yẹ bẹ́ẹ̀ ẹsẹ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ̀ ẹni tó ń tó rẹ̀ ẹ rí ti ọ̀rọ̀ kan ní wá pàtó tó yẹ kí ẹ yọ ẹtú ọrùn gbogbo dúkìá rẹ̀ gbogbo nǹkan ìní rẹ̀ ẹtú ní fúlọ́ọ̀dì ẹ̀. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين tóní kálukú wa ọ̀rántí kọ́ lọ́wọ́ gbé wa dìde ní lọ́jọ́ ńlá lọ́jọ́ tí gbogbo ó dìde rojọ́ níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ó kí kálukú tara àtẹlẹ kọ́kọ́ gbọ́n o pàápàá ni wá lé wa ìdílé olóyè la ti wá àwọn ará máa ń jọba ará máa ń jẹ báálẹ̀ ará máa ń jẹ oyè kínní kan lọ rí òun lọ rí òun àwọn akẹ́kọ̀ọ́dà àjọba ń bẹ wọn ti sọ gbogbo oyún ìjẹ̀kú rẹ di ètò túmọ̀ sí pé wọ́n lè káyàn kò fún ọ́sọ́ sínú kòròǹfò sáná lọ́gàgàgà ẹ̀yin ló sì rí àpèjúwe rẹ̀ náà láwọn àpínlẹ̀ wa yìí ẹ̀rí pé ńgbà kan gómìnà kan àtọ́gbà kan wọ́n tó máa bá wàhálà tọ́wọ́ máa fi hàn wọ́n máa fi hàn wọ́n bá tí gómìnà máa fi hàn wọ́n bá tó máa yọ ọ́gbò si wọ́n sì yọ ọ́gbò sí ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n ti yọ aláàfin rí tí nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ tó bá ké tọ́ ara rẹ̀ kàn tara rẹ̀ jẹ ni gómìnà tó ti hàn rẹ̀ láàfin ìtọ́wọ́ bẹ́ẹ̀ nígbà tó lọ sí àwọn ọba kan láti parí so ọwọ́ sọ fọlúwà rẹ pé ó yọ kò sí dáadáa ìrìn kó lọ sí àwọn òbí lọ. subhanallah sọ ayẹ pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ làwọn ọ̀bọ wà wà lọ́wọ́ gómìnà gómìnà ni ọ máa yọ wọ́n bíi jìgá so wọ́n sì ní constitution kò sí change bọ̀rọ̀bọ̀rọ̀ àfi gbogbo ẹni tó irú eléyìí kó náà olè tó ṣe pé tí wọ́n bá yọ wọ́n yọ ọ́ tó gùn tó gùn ni. olè tó ṣe lẹ́nu wọn lọ gbé fún wọn bọ̀rọ̀ nítorí wọ́n yọ ọ́ tó gùn tó gùn nígbà wọ́n bá yọ. tòtòrí di eléyìí bàbá náà kí n ṣe wọlé tó wà jẹun tó rò ṣe ìsìlámù mà. nígbà wọn bá yọ ọlọ́mọ wa mọ́ṣáláṣí. ṣé àyọ̀ sẹ́kù mà kò ní sẹ́kù mọ́ta títí ń kún ọ. so kótó ti gbé wọn yọ bọ́ọ̀mù àti náà torí pé àlùkìyàmà ń bẹ. báwo ẹlẹ́dàá ọlọ́mọ ẹni tó tó tó wà lórí kò dọ́jọ́ ọlọ́run náà ọlọ́run ti mà nínú ìwà rẹ̀ arákùnrin tó bá sọ fún pé yóò jìyàn ní kú sórí ẹ̀ bẹ́ẹ̀ náà ẹlòmíì ẹ̀rọ ẹlòmíì náà ní sùn táwọn gbogbo ẹjẹ amójútó ìlà kó wá jẹ pé jọ àbẹ̀wò láàrin tí ká tó sí lọ mo tó yẹ ká mo jẹ kí ní kankan irọ́ lásán kó tó bá wọn pọ̀ mọ́ àwọn náà torí pé ẹni tí ń ṣe Islam ta ló lè ta ló lè yọ ọ́ kúrò lórí Islam ṣèjọba lè yọ ọ́ kúrò lórí Islam ọlọ́run mẹ́jì torí pé adé ńlá tó lọ ń délé ọ lórí ti Islam yìí kò sí bàbá ńlá kú ẹni tó lè sí i. kí wọn ló dé ọlọ́run ti sọ mùsùlùmí ọlọ́run kò jó oyè jẹ̀kulẹ̀ di kan oyè páálí ọlọ́run kò tẹ́ ọmọ ọlọ́run dàkú mọ́ bá ayé wa Islam Islam Islam wa tó ń lóye yìí ó kan tó lẹ́mìí ó ní ọlọ́run ló ọlọ́run sì ràn lọ́wọ́ ó sì tọ́dún mẹ́fà lórí ipò yìí ó sì gbàgbọ́ pọ́ lọ́wọ́ bá kìí sàtìsẹ́ á ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ yìí Allahu akbar sẹ́wọ̀n bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ ti fáwọn ẹni tí máa ń ni tọ́ba ti joyè tí ó di páàmù njẹ́ ọmọ àwọn ẹni pé ah, ọ̀hún ọ̀pọ̀ pọ̀ ìdá aláàárọ̀ yìí ah, ah, àwọn ọmọ rẹ̀ bínú àwọn ọmọ àwọn sẹ́mi pé tí wọ́n mọ̀ sọ àwọn ẹgbọ́n ló wọ́n mọ̀ sọ lẹ́ ẹwọ ẹni tó gbọ́ lọ́n gbọ́ ẹwọ ọ̀rọ̀ ìmánì ti ń jáde lẹ́nu rẹ̀ òun gbà kọ́ lọ́wọ́ bá kì í sàtìsì ọlọ́wọ́ bá rí kó ti tó lòun fi kó ń bẹ̀ Allahu akbar ẹ dákun jama ẹ má dára náà fi Islam wà lẹ̀ gbogbo bó tilẹ̀ wù ká yóò rí bóyá ó dùn máyà ni bóyá ó kàn máyà ni bóyá ó bọ́ ti fún yà ni bóyá ó kù díẹ̀ káàtó ni Islam Islam Islam ẹ má fi Islam yìí ṣeré ẹ̀sùn mọ́ ti gba pààrọ̀ gbogbo obìnrin tó máa ti ọtí láyè wọ́n fi islam sílẹ̀ torí pé ó fi pẹ̀lú ọ̀tún islam ò ní tán islam ọ̀bọ̀ wọ sàárì kò sí ipò kẹtí máa báyà wọ sàárì islam ọ̀bọ̀ wọ sàárì abẹ́lẹ́ fún gbogbo ẹni tó sábò sísí láyé kọ́nà ọ̀bẹ ní ìdáhùn kọ́ bá wọn gbẹ̀tọ́ wọn padà àti bẹ́ẹ̀ náà bí gbogbo gbẹ́ni ní sábò sí láyé kọ́nà ọba yí wọn padà fún oyè sábò sí nítorí pé ọlọ́wọ́ bá ní yára ìbáàdì inni haramtu zulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu ẹ̀yẹ́rùn ó gbé àbòsí ṣiṣẹ́ léèwọ̀ lórí ara mi mo máa ṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín ọlọ́kọ́ bá káàbò sí kúrò nílẹ̀ ọlọ́kọ́ bá káàbò sí kúrò nílẹ̀ ọlọ́kọ́ bá káàbò sí kúrò nílẹ̀ ọlọ́jà máa nífẹ̀ẹ́ ara wa ọlọ́wọ́ bá ìbínú ara ẹni àìfẹ́ràn ara ẹni kéé ta dínkù ìfẹ́ bá tọ́mọ làkejì jẹ́ ọkọ̀ kakú nílẹ̀ ọlọ́kọ̀ dàkún kọ́ kakú nílẹ̀ ẹni tí aburú yìí tọ́ ṣẹlẹ̀ sí tó sì mọ fọlọ́ ọlọ́ọba wọn náà lọ́ba tó máa dín nǹkan fún yà wọ́n lọ́ba tó máa fi dáadáa tó máa fi dín nǹkan fún yà abẹ́wọ́ ọlọ́ọba kò fi dáadáa dì fún ọlọ́run fi dáadáa dì fún ọlọ́run fi dáadáa dì fún gbogbo àmì sì ti fi hàn ike dáadáa eléyìí tó ga ju ibi tó ti yọ lọ ọlọ́run bó fi dì fún nítorí kọ pẹ́ kó jìnnà international community wọ́n yàn sí ipò lákàní ìsìn gbogbo báwọn ṣe ń kó kúkú ẹ̀sìn kò dájú pé yóò kúkú ẹ̀sìn international community wọ́n yan àwọn èèyàn bíi mélòó ní gbogbo àgbáláyé láwọn èèyàn tó jẹ́ abẹnugan tó lè bá àwọn èèyàn sọ̀rọ̀ kán gbọ́ kán gbà ó nìkan ni wọ́n yan gbogbo nàìjíríà yìí tó lẹ́yìn ìgbà tí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tó aláàánú lọ́lọ́n abẹ́lọ́n kó fi dáadáa dáadáa dáadáa kó fi rọ́pò fún débi wípé ó lè jẹ́ pé dáadáa lọ́lọ́run bá fẹ́ fún ó lè jẹ́ dáadáa lọ́lọ́run fẹ́ fún sẹ́wọ̀n gbogbo gbogbo yìí gbogbo òkò tí wọ́n máa jẹ lábẹ́ tàtà rẹ̀ náà ni ọ̀lẹ́bọ́nú wọn bá haúsá wọn bá bẹ́rìbẹ́rì ọba bá tábà wọn bá yorùbá yíbò gbogbo náà ló lẹ́bọ́nú àti bẹ́ẹ̀ tẹ́ bọ́ bọ́ọ̀ máa òlè jẹ́ náà wọ̀ sẹ́wọ̀n kó bá kánù bá jẹ wọ́n sọ àbí ọmọ ẹ̀ẹ́dì káàpù náà pẹ̀lú ẹ̀yìn ni àbí ọmọ à ó lè jẹ́ kọ́lọ̀ fẹ́ gbà lágbàtà ni kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ gba gbogbo wa lágbàtà ọlọ́run là wá lálàtà ọlọ́run kó jẹ́ fún wa láyé fún wa pé à ń bẹ́ ń wà sí ń pò nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ ká wa alayhi wa alayhi wa sallam torí pé ọlọ́run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 إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله